وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أدعوك فون الله وبا ترى الله أتي غير فون أسواج النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwa tí a ń láǹfààní láti máa gbọ́ra wa ní gbogbo àyíkáyè tí a bá wà islam ẹ̀sìn ìrọ̀rùn ni ìrọ̀rùn tó pọ̀ náà ni ó wà nínú islam kò sí líle kò sí pákáleke nínú islam àfẹni tí ó bá ń gbé pákáleke bọ́ra rẹ̀ lọ́rùn látara pé kí ni ìṣe nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tí kò kí ń ṣe nínú ẹ̀sìn kí ọmọ ṣe gbogbo àwọn tí a ń gbára wa kíra bákan náà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ètò àdínà yusrun níbi tí a fẹ́ lọ lónìí òun ni pé àwa mùsùlùmí a fẹ́ dájú ọ̀rọ̀ yìí kọ́ wa lọ́pọ̀lọpọ̀ òun ni pé tí wọn bá ti jẹ́ mùsùlùmí ó ti wà nínú oore ńláńlá oore ńláńlá oore tó tóbi jù tó ṣe pé kò sí oore kan tó tó ní ayé òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí kéèyàn jẹ́ mùsùlùmí Islam tí à ń ṣe tá a fi ń jẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan míì kú èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan míì kú so bákan náà islam yẹn ò gbọ́dọ̀ bàjẹ́ ó lè bàjẹ́ o <laughs> àmọ́ kò gbọ́dọ̀ bàjẹ́ ó lè bàjẹ́ islam lè bàjẹ́ àmọ́ kò gbọ́dọ̀ bàjẹ́ so nǹkan tó wá ṣe pé nǹkan ẹlẹgẹ́ tó ṣe pé ó lè bàjẹ́ yẹn gbọ́dọ̀ mọ nǹkan tó lè ba nǹkan yẹn jẹ́ náà la wò kí ni àwọn nǹkan tí. Tí ó máa ń ba islam jẹ́ nawaqidul islam àbí ká pè ní nawaqidul iman àbí ká pè ní nawaqidul tawhid so kò yìí tí wọ́n bá wí nǹkan kan náà lèèyàn wí tí wọ́n bá nawaqidul islam nawaqidul tawhid nawaqidul iman nǹkan kan náà lèèyàn sọ àkàn pa èdè dání òun ni pé islam iman tawhid <laughs> kò gbọ́dọ̀ bàjẹ́ o so a sì máa bàjẹ́ sọ àwọn nǹkan tí mo wá ń bàjẹ́ ó jẹ́ nǹkan gbòógì bíi oríṣi mẹ́rin àkọ́kọ́ òun náà ni ashirik ashirik ẹbọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alkufru ìṣekèfèrí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni anifaq alakbar ìṣe munafiki ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kápẹ́pẹ́ yani onda kufuru la le to si kani asihir ka to si onda kufuru ka so pé nǹkan mẹ́ta onda el bid'a ele ke nínú so ona ni pé bid'a tó bá jẹ́ bid'a al mukaffira àti bid'a ó jẹ́ bid'a ashrikiya bid'a ele bid'a tó pé ó gbé bọ̀ wá bid'a tó ṣe pé ó gbé kufuru lọ́wọ́ so eléyìí láàmú wa máa mú ní ẹsẹ ẹsẹ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó mọ́ṣáṣí àmàna wa torí pé kí kí èèyàn mọ ní tó lè ba ìsìláàmù jẹ́ tó lè ba ìsìláàmù jẹ́ hmm, nǹkan láńlá lèèyàn mọ̀ yẹn o irú ẹni yẹn ló ní ọ̀làjú òun lọ́mọ nǹkan tí ń ṣe nínú ẹ̀sìn tó bá mọ̀ pé nǹkan yìí tó lè ba ìsìláàmù yẹn jẹ́ ni àkọ́kọ́ ńbẹ̀ ni ẹbọ ṣẹ́wárí ẹbọ táwọn ń ṣàlàyé yìí kí n tí mùsùlùmí tá a gbọ́ ohun tí ń jẹ́bọ yé sí òun náà ni kéèyàn lọ lè gbé ẹbọ sí oríta mẹ́ta àbóríta mẹ́rin ibi tọ́nà ti pín kí wọn lè gbé nǹkan sínú àwo kọ́ lè gbé kalẹ̀ síbẹ̀ <clears throat> àwọn èèyàn ní tí mo ń jẹ bọ́nu lọ́dọ̀ tiwa ní yín o lọ́dọ̀ Yorùbá wọn ni ó ní kúkú sẹ́bọ̀ so ẹbọ ò parí síbẹ̀ yẹn ẹbọ nìyẹn náà yẹn nìkan so àbí kéèyàn ó gbé nǹkan kọ́ mọ kúkú so yóò mọ̀ wá ṣe nǹkan míì tí ń jẹbọ kò sì ní gbà pẹ́bọ ni àbí kò ní mà ni àmọ́ tó bá ti ń gbọ́ àlàyé ṣàlàyé fún ọ pé eléyìí so mùsùlùmí ó gbọ́dọ̀ máa sá fúrú nǹkan yẹn torí pé kí ni ẹbọ yìí ewu ńláńlá ń bẹ nídìí rẹ̀ gan lára fìtínà tí ń bẹ lára ẹbọ òun náà ni pé gbogbo iṣẹ́ tí yẹn bá ṣe àṣírìkò yóò bó tẹ̀lọ̀ àmàlẹ́kùlà gbogbo iṣẹ́ yẹn gbogbo sẹ́rẹ́ tí yẹn bá ṣe ẹbọ yóò bàjẹ́ yẹn ni tí yẹn bá ń kírun èèyàn ń gbààwẹ̀ èèyàn lọ sí mẹ́kà so ẹbọ tíyan bẹ́ẹ̀ lè ṣe ẹwọ adúrò wàhálà yìí ẹlòmíyàn ọlọ́lọ́ mọ iye ọdún títí ń kírun kódà yóò mọ tó ń sọ pé láti bí ẹlòmíyàn ó lè búra tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ó sọ pé láti àádọ́ta ọdún yẹn ni pé fifty years irun kan bọ́ lọ́wọ́ mi rí kódà yóò tó mọ bí ṣe fáàrí àmọ́ngbà tó bá dọ́dọ̀ ọlọ́run ó rọrùn kọ́ mọ́ bá nǹkan kan látara ẹbọ so kódà tó ń rán èèyàn náà lọ́mọ ìkùránì tẹ́lómi ti ké tí olóhùn fi ń súnmọ́ lọ́hùn àwọn bí ṣe ń ṣe ẹ bọ́dà gẹ́gẹ́ bí kéèyàn gbé apẹ̀rẹ̀ kalẹ̀ kéèyàn wá ní kọ́mọ wá pọnmi sí kọ́mọ pọnmi sí bí ẹni tíyàn bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tíyàn bá lóhùn wá ń sẹ̀sìn bí ẹni kéèyàn gbá pẹ̀rẹ̀ kalẹ̀ yẹn ń pọnmi sí ni ìbáàdà rẹ la ẹyànẹ ẹ bọ òun la pẹ̀rẹ̀ ìbáàdà rẹ náà ni omi tó ń pọn sí yọ kàn máa jù bọ́lẹ̀ ni kó máa jù bọ́lẹ̀ sukọ́lọ́ kọ́mọṣẹ́ ń bẹ̀ náà ni mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ gbọ́n tí ń jẹ́bọ yé o tábàlọ́ lè wo nu ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé ẹbọ máa ń ba iṣẹ́ jẹ́ mọ̀yàn lọ́wọ́ tábàlọ́ lè wo ọlọ́run ọba subhanahu wa ta'ala inú zuratu zumar ó kọjú sí anabi sallallahu ipe aya sixty five kí walaqad uhiya ilayk wa ila alladhina min qablik la in ashrakt la yaxbatanna camaluka wala takunanna min alkhasirin olúwọba ó kọjú sí anabi sallallahu alayhi wa sallam ó kọjú sí ipe walaqad dájúdájú uhiya ilayk àmọ́ ti ránṣẹ́ sí wa anabi o wa ilal ladhina min qablik kódà àwọn tó tún ṣáwájú rẹ̀ náà aránṣẹ́ sí wọn àwọn olóṣáájú anabi àwọn anabi ọlọ́run tó ti kọjá ọlọ́run láti sọ fáwọn náà o kìlẹ̀ in ashrok tíyanbe lè ṣe ẹbọ pẹ́rẹ́ layaxbatonna camaluk gbogbo iṣẹ́ ó bàjẹ́ ni iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ walatakunanna min alkhasirin èyí ó wà nínú ẹni tí ó ṣe òfò ẹ wò ọlọ́run jẹ́ kó yẹ pé ìwọ ànábì wọn nìkan kọ́ ni mo kọ́kọ́ kọjú sí mo ti kọjú sáwọn tó ṣáwájú rẹ̀ náà bẹ́ẹ̀ tá a bá fẹ́ rí àwọn tí ọlọ́run ọba ti kọ́ wájú tó kọjú ọ̀rọ̀ yìí sí báyìí náà bẹ́ẹ̀ nínú alqur'an tabalu suratul an'am aya eighty three kí ló lè kà wa tilka ujjatuna hatayna ibrahima ala qawmihi narfa'u darajatin man nasha inna rabbaka hakimun alim ọlọ́run wá ń ka àwọn ànábì ọlọ́run ọba yẹn lóríṣiríṣi ó ní wàwàhábùnà ó ní àtìlkà òjẹ́tùnà àtẹ́yìnà ibrahim ẹ̀wọ̀ ọ̀dàkọ̀ ànábì ibrahim ó ní lahu ishaqa ọ̀dàkọ̀ ya ishaq ya yaqub nuh ó ń dákọ wọn lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ó wá dákọ wọn tó fẹ́ súnmọ́ bí ogún tọ́lọ́wọ́n bá dákọ nù súra yìí ìgbà tọ́lọ́wọ́n wá fẹ́ parí rẹ̀ ó wá ní wa min abaihim àwọn baba ńlá àwọn baba ńlá Ismail wa dhurriyatihim àtàwọn ọmọ ọmọ wa ikhwanihim àtàwọn ọmọ ya wọn wa sabbaynahum wa hadaynahum ila sirati mustaqim olúwa ni atọ́ wọn sọ́nà aṣà wọn lẹ́ṣà <laughs> ẹ̀wù nǹkan ọ̀nà tó tọrọ lọ́wọ́ bá gbé wọn sí ọlọ́wọ́ wa ni dhalika hudallah dhalika hudallah yahdi bi iman yasha olúwa ní ìmọ̀nà èmi ọlọ́wọ́ bá ní kí n tọ́yàn sí ojú ọ̀nà ẹni tó bá wù mí ni mo máa ń fi mọ̀nà ọwọ́ wọlé aṣùrọ̀kú ẹ̀wò òun o tí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá yìí táwọn náà bèèlè ṣẹbọ làhábìtọ̀ ẹni hùm máa kíánú olúwa ní gbogbo tí wọ́n ṣe gbogbo ẹ̀ ní ó bàjẹ́ o òun ní bá nǹkan kan mọ́ ẹ wò ó mi pé kì í ṣànábì nìkan lọ́lọ́run bá kọjú sí báyìí ipe tó bẹ lè ṣe ẹ bọ pẹ̀lú nǹkan kan nínú ìbáàdà rẹ pẹ̀lú èmi ọlọ́run gbogbo iṣẹ́ rẹ yóò sì bàjẹ́ ẹ̀wọ̀ ànábì lọ́lọ́run kọjú sí yìí kí a máa sọ pé àwọn bàbá kan ṣe bọ wọ́n ṣe bọ kú kẹ́ tó mọ kí wọ́n tó wá lẹ́ni ọlọ́run ni wọ́n ẹni tó ṣe bọ kú lè jẹ́ ni ọlọ́run ẹni tí ó ń ṣe ń tà ń pè ní ẹbọ pẹ̀lú ọlọ́run tí ń jẹ́ ẹbọ láńlá torí ń padà débẹ̀ ẹbọ pín ẹbọ láńlá tó ṣe tó sì kú tó fi lọ lébọ́ lọ́wọ́ ọba tí ò jáwọ́ kú ń bẹ̀ kò sí yọ wò kò ń tọ̀ ń láéláé kò lè báládà kankan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba gbogbo iṣẹ́ rẹ ti bàjẹ́ yányán náà ni èmi àti ẹ jẹ́ ṣọ́ra wa fa jẹ́ ká ṣọ́ra wọ mùsùlùmí ṣọ́ra tẹ́tí kò gbọ́n bí ti ń jẹ́ ẹbọ kó yí ọ yékéyéké kọ́lọ́n kó ṣe nírọ̀rùn kó jẹ́ kí arí àlàyé yẹn ṣe fúnra wa kọ́lọ́n kó jẹ́ kó wúlò fún wa. lára ewu tí ń bẹ níbi ẹbọ òun náà ni ẹ̀dàmù neidel magfira èyàn lè rí àforíjì ọlọ́run o ẹni tó bá ti ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tó wá ṣe tó fi kú ẹ gbàgbé pé yóò ra àforíjì ọlọ́run ọba ọlọ́run ọba yanjú eléyìí náà o nusuratu nisa aya forty eight ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka وقد افترى إثما عظيما يبومين ومن يشرك بالله فقد ظل ضلالا بعيدا ọlọ́run ni ẹni tó bá ti èmi ọlọ́run mi ń fẹ́ rí jiyàn ẹ̀wọ̀ láyà gọ̀fẹ́rù mi ń fẹ́ rí jiyàn á ń yọ ṣọ́ra kẹbi yìí kí n ọmọ ṣẹbọ pẹ̀lú ẹ̀ àmọ́ wọ́n yá máa dúnà dáàlì kẹlẹ́ máa àwọn nǹkan mi ti ṣẹbọ ọlọ́run lè fi rẹ̀ jiyàn ẹ̀ṣẹ̀ mi ti yàn bá ṣe tí tu túbá tó fi lọ lè bọ́ lọ́run tí ìbá ti ṣe ẹbọ tó bá wu ọlọ́run lè forí jìyàn àmọ́ èèyàn ò túbá kò níbi ẹbọ tó fi lọ lè bá ọlọ́run ọlọ́run ní láéláyé mi lè forí jù ń tọ̀hún o tó túmọ̀ sí pé n tó lè kó báyàn láéláyé èèyàn ni pé láéláyé tẹ̀ kọ́ ọ̀hún abadan inú èdè yorùbá ni láéláyé náà ni àmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tí yàn bá yóò gbére sínú ìbínú ọlọ́run ọba ni lẹ́ni tó bá kú sídìí ẹbọ ṣùgbọ́n kan náà ẹni tó bá kú sídìí ẹbọ èèwọ̀ ni kó wà lìjánà èèwọ̀ ni ẹ gbàgbé pé wà lìjánà kò lè wà lìjánà tó dandan sí ni yọ wọ náà ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bá sọnù suratul Maida aya seventy three ipe inna man yushrik billah faqad harrama Allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar olúwa ni ẹni tó bá ń ṣe bọ pẹ̀lú èmi ọlọ́run ọlọ́run ní faqad harrama Allahu alayhi al-janna èèwọ̀ ní kọ́ wà àlìjánà kò lè wà àlìjánà wa ma'wa'u an-nar inú ẹni yẹn ibi tí ó jẹ́ ààyè ibi tí ó máa gbé gbére náà nínú náà wa ma lil-zalimina min ansar ẹni tó bá ń ṣàbòsí tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ní kò sẹ́ni so ibi ló yẹ kó ń kálukú wa ká máa wo pé àwọn ọ̀nà wo ni ẹgbọ́ a máa gbà wá ẹbọ ẹ máa ń wá níbi tá à ń pè ní àrùbùbíyà iṣẹ́ máa ṣe iṣẹ́ máa rí ẹni tó bẹ lè rọra gbé nǹkan kẹjẹ kọ́kọ́ fún wa ní definition ẹbọ ìyẹn ni pé àlàyé ti ń jẹ ẹbọ ṣé wàá rí nígbà míì kódà ẹni bá ti sànú tó gbọ́ àlàyé yìí yé nǹkan wọn ò ní sọ fún ọpẹ́ ẹbọ ni wọ́n gan lọ́dàmà bí a ah, ẹbọ lélẹ́ yìí tóró lè rọrùn kò tiẹ̀ lè rọrùn kéèyàn ó tún lè débò míì gan tó pé ẹbọ tó ń ṣe nílùú tiyín ó yàtọ̀ sí tó ń ṣe níbì kan ó yàtọ̀ sí tó ń ṣe níbò míì bọ̀ tíyẹn bá ti ní bíi píríncípù yẹn lọ́wọ́ tó ti ní lọ́wọ́ wípé a kíní yìí ni gbogbo bí tíyẹn bá ti rè yẹn máa dàmà kíní nǹkan náà òun náà ní sarfu haqqin min huquqillah li ghayrillah sọ́rọ̀fù hakin oníkéyìn ó gbé ẹ̀tọ́ kan min huquqillah nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run li ghayrillah kí wọ́n lọ lè fi ti sọ́dọ̀ ẹni tí ì sọ lọ́run ntí wọn bá tán bá bí ó pé sọ́lọ́run ní tí wọn lè dáhùn pé ọlọ́run ni ọlọ́run ni ọwọ́ à ń fún ní nǹkan kan nínú ẹ̀tọ́ ọlọ́run kí n sì mọ̀ pé èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run nù so ẹbọ máa ń wáyé níbi nǹkan tó ń jẹ́ àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe òun ni kó ṣe pé èèyàn ń gbé nǹkan kan nínú àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe kí wọ́n ní nǹkan kan míì lè ṣe lápèjúwe ọlọ́run ọba alkhalq òun ni ọba adẹ́dà òun náà ni elmomit òun náà ló máa ń pa ẹ̀dá òun ni òun ni ó ní kéèyàn bẹ láyé òun ló ní kéèyàn ọmọ bẹ má jọ́ tó bá ti ń wo pé ha ìlú yìí ẹ sì dẹ́mi lágbájá lógbòdò ah ẹ̀yin ayé ẹ sì dẹ́mi lágbájá so nítorí àwọn sọ náà ni pé ayé lọ́lọ́run o tó bá ti yí ọ ipe ọlọ́run ọba lọ́ba tó ń pààyàn ló ń gba ẹ̀mí yàn sórí eléyìí kódà kó ríyàn kíyàn lẹ́nìkan ó sì sábà bí ikú ó ní dààmú tóró ti yí ọ ike ọlọ́run ọba ní ń gbẹ̀mí ọlọ́run ti jẹ́ kó yé wa pé mi ni mo ní ẹ̀mí lọ́dọ̀ ṣé bí gbogbo wa náà là ń gbọ́ nínú hadith anabi sallallahu alayhi wa sallam ipe njọ́ tí yẹn bá ti wà nínú oyún ni wọ́n ti sọ àwọn nǹkan tí yẹn ó ṣe nǹkan mẹ́rin kan ara nǹkan yẹn mẹ́rin yẹn ni pé wọ́n kọ yuktab ajaluhu wọ́n kọ ìgbà tí ó lò láyé pẹ́ni yìí ìgbà tí ó lò ní ìgbà yẹn wà lé léṣẹ́jú kan kò sí ní díjájú kan wallahi ẹni tí ẹ̀mí rẹ̀ bí lé mì níbi irú nǹkan báyìí tí wọ́n ń gbà pé ah nvat àwọn ayé ayé gbẹ̀mí ẹ̀ ayé dẹ́mí ẹ̀ lógbodò kò jòkó ara rẹ̀ jẹ́ ni kò mọ wọn ara rẹ̀ ni ìlú ilé ìlú ilé sẹ́ẹ̀ àwọn èèyàn ń bẹ́ so ń tọ̀ ń ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run n ti ń sọ ni pé ọlọ́run kọ́ ni ọba tí ó ń pààyàn so bákan náà kéèyàn bẹ láyé ọmọ ọlọ́run ni ẹnìkan ò lè sọ pé kẹ́nìkan ọbẹ̀ lẹ́nu tọ́lọ́run bá ní kọ́ mọ̀ bẹ́ẹ̀ má nkankan ẹnìkan ti ẹ̀kọ́ nkankan kò lè ní kọ́ bẹ́ẹ̀ nkankan ò lè ní kọ́ bẹ́ẹ̀ so lẹ́nu tọ́lọ́run bá ní kò ní bẹ́ẹ̀ so bákan náà risk arziki jíjẹ mímu kówó kọ́pọ̀ kọ́mọ́pọ̀ ipa ẹnìkan kan ɔka, ó gbọ́dọ̀ dán lójú pa nǹkan kan ọ̀ka ewé kan ò lè fún ọ lówó kan kankan ò lè fún ọ lówó ẹ̀rí pé eléyìí ni òye àwọn èèyàn tó bá yé èèyàn ọmọ ènìyàn onímọ̀ lọ lè ẹni nìkan kan tí lọ lè hu orí èèyàn káàkiri tí wọ́n lọ lè gín odidi èèyàn gbé káàkiri Akbar náà ni tawhid ìgbàgbọ́ iman ìmọ̀ ọlọ́run ọba ìmọ̀ iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe òun gẹ́gẹ́ ni tó yẹ kájí kó yí àwọn èèyàn kálà yí ẹ̀sìn kó yí àwọn èèyàn kí tawhid kó yí àwọn èèyàn alhifd ìṣọ́ gbogbo àwọn nǹkan tí mo ń kà yìí iṣẹ́ ọlọ́run ọba ni tadbiru nizam ètò alámọ̀rí ìgbésí ayé yàn ọlọ́run ọba ló ń tò ipa ẹnìkan kan ọ̀ká nǹkan kan bẹ́ẹ̀ òrìrí wọn ni tó ṣe pé ó ní pé wọ́n ṣe kọ́ọ̀sì kan rẹ ẹ tiwọn ẹnìkan náà ṣe kọ́ọ̀sì kan ṣé bákan kan náà gbogbo yín jọ lò ẹ lè lò bákan náà so ọlọ́wọ́n ba ẹ̀wọ̀n rẹ̀ ní gbogbo ètò eléyìí wà so bákan náà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n máa ń ṣe ká rọ òjò ká mú òjò lọ́wọ́ iṣẹ́ ọlọ́wọ́n bá ní kò sí pa ẹnìkan tó ka so burú àwọn nǹkan yìí ẹ wá wo bá a ṣe ń sọ yìí o ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó jẹ́ kó wa nínú al gbé tẹ́ bá sì ń bi àwọn ẹ̀wọ̀ àwọn ẹlẹ́bọ ọjọ́ òun tánàbí ń jíṣẹ́ fún anabi ọmọ ní problem pẹ̀lú wọn ní gbogbo àwọn kan tí ń kà kalẹ̀ yìí o tawhid rububiya ó yé wọn yékéyéké pọ́lọ́hún ni mo ń ṣọ́ kọ́dọ̀ àwọn gbà wọ́n mọ̀ pọ́lọ́hún ní ń ntí èsè èèyàn gan ọlọ́hún ní ń wọn náà láyà á gbọ́ nínú tàn abraha njọ́ tó ń bọ̀ wá sí mẹ́kà tó fẹ́ wá wó kàába síwájú ọdún yẹn náà ni wọ́n bí anabi sallallahu

yàmíhà oníṣẹ́rí káàbà ń ọlọ́run ti ń sọ ń bẹ sọwọ́ mi nìyẹn ń jọ gbà ìwọ tó tiẹ̀ jẹ́ mùsùlùmí gan lónìí náà ni wọ́n fi máa ń sọ pé tẹ́ bá káyà alukur'an lónìí wala in sa'altahum min khalaqa as-samawati wal ard yaquluna khalaqahunna al-aziz al-hakim wala in sa kódà tẹ́ bá bí wọ́n pé amma yamliku as-sam'a wal basar títa lẹ́nu tó ń jẹ́ kéèyàn orí na ẹ̀rí ojú èèyàn ọ̀fọ́ lónìí mùsùlùmí yóò máa ṣe fìtínà kì tí wọ́n tó fọ́ mi ọ̀rọ̀ tó yí àwọn kèfèrí subhanallah alazim kò yé mùsùlùmí kò yé mùsùlùmí so gúrú àwọn nǹkan yìí ní tí mùsùlùmí gbọdọ̀ mọ̀ ní kọ́rẹ́yàn kó ipa ọmọ ènìyàn ká kó fà rẹ̀ sí ọ wọn a máa sọ fún wọn tẹ́lẹ̀ mọ́ bọ̀ wá ayé ni ayé ló fà sí ọ ayé àárẹ̀ gan ayé òun gan àárẹ̀ ń sòun gan so ní pé àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá máa ń ṣe yìí ipe ẹnìkan kan ọmọ ká ẹni tó bẹ lè gbà ipe ipa nǹkan ká nǹkan lè ṣe é ń tàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ní o ṣe ti rí i pé ẹbọ ọkọjá à ń gbé nǹkan sórí ìta mẹ́ta lásán báyìí o ìyí òun bá òun ṣùgbọ́n bákan náà àṣírìkú fil olùhìyà ẹbọ a wáyé níbi àwọn nǹkan tí ń jẹ́ ìjọsìn ìjọsìn yẹn ni pé ẹ̀sìn tá a máa ń fún ọlọ́run gbogbo ẹ̀jọsìn ẹ̀tọ́ ọlọ́run ní ẹ̀rí kí mo sọ lẹ́ẹ̀kẹ́ pé kí n mú ẹ̀tọ́ ọlọ́run ọba kí n wà lọ lè máa ṣe fún nǹkan míì kí ọmọ lọ lè gbé fún nǹkan míì ti ń jẹ́ bọ́nu o. so ẹbọ a máa wáyé níbi kéèyàn bẹ̀rù yàn ẹrù ọlọ́run lèèyàn máa ń bẹ̀rù alkhawf min Allah so ẹrù tó yẹ pé yóò tún wá tún kó yẹni yóò tún kó ìfẹ́ sínú papọ̀ kéèyàn bẹ̀rù yàn kéèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run nìkan ṣoṣo lèèyàn máa ń fún ọ bẹ̀rù rẹ̀ ó tún nífẹ̀ẹ́ rẹ̀ yóò tún gbé tóbi ó tún wá yẹpẹrẹ ara rẹ fún un tóbi lè bẹ̀rù èèyàn ọ̀ ń yẹpẹrẹ ara rẹ fún un tóbi lẹ́mìí ẹ̀ ọ̀ ń sáfá burú ẹ̀ ẹrú rẹ̀ ń bọ̀ ọ́ ìyẹn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n bá nu ọ́ so mùsùlùmí ó gbọ́dọ̀ kíyèsíra rẹ̀ tẹ bá rí ẹlòmíì kò ní rí nǹkan tí ń le gan yóò sì mọ bẹ̀rù nǹkan ké ayé ayé ayé ayé níbo láyé yẹn gan wà èmi ń bi ọ́ níbo ló wà mò ń bi ọ́ yé afẹ́fẹ́ ni ti ń béèrè níbo láyé yẹn gan wà irọ́ ni ìníhìyà ilà asùnmáhùn سميتم أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان قال اليوم اللي مارين اللي بقى جمعوا كهم يوم من كك آه. إيراني إيراني سبحانه أشرك في الدعاء الدعاء olúwọbalónìí òun lèèyàn máa ń pè ní òkè ń pè nǹkan míì àfọlọ́wọn ọba subhanahu wa ta'ala kí n tó kò níbi ọ̀rọ̀ khawf àwọn ẹ̀rù kan bẹ táwọn ń pè ní khawfu jìbìlì àwọn ẹ̀rù àdámọ́ ẹ̀rù àdámọ́ ẹ̀rù tó ṣe pé nature ni bí kéèyàn orí nǹkan kan tó jáyà láyà ẹ̀rù àdámọ́ nìyí òun bí kéèyàn jáde lóru kéèyàn pé gbogbo nǹkan dá àyà mi ń já ẹ̀rù àdámọ́ nìyí òun àmọ́ èyí mò ń sọ òun ni pé ẹ̀rù ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run kí wọ́n wá bẹ̀rù rẹ̀ kó wọ́n wá kọ́ tó ṣe pé gan ṣe tó yẹ kó o ṣe nípa ìtẹ̀lé àṣẹ ẹ̀rú ẹbọ ni tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ọlọ́run ní wala takhshawhum wakhshawni ẹ gbọ́dọ̀ páyà àwọn ẹni kankan èmi ọlọ́run bá ní kẹ́ ẹ bẹ̀rù tó bá kan náà ashirku fi du'a ẹbọ tó ṣe pé bí àdúrà lòun ti máa ń wáyé wọ́n máa tọrọ nǹkan yóò sì máa jẹ́ sí ẹbọ ọlọ́run nìyẹn máa gbogbo tí yẹn bá ń tọrọ tó bá ń tọrọ nǹkan ọlọ́run nìyẹn máa ń tọrọ lọ́wọ́ rẹ̀ ìní tó bá ti mọ̀ pé ah, ẹ̀pọ̀ mi ènìyàn ká

ẹbọ ni pẹ̀lú ọlọ́run torí pọ̀ mi ènìyàn ká àdúrà gbogbo tí yẹn bá fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run náà ni kéèyàn kọjú sí o lè ṣe fún yàn ẹ̀wọ̀n suratu mumin ọlọ́run ni wa man yad'u ma'a Allahi ilahan akhar ẹni tó bẹ lé ń pe ẹlòmíì kún ọlọ́run ọlọ́run ni tó ṣe yẹn la burhana lahu bihi ọ̀ láwíjàre kankan sẹ́ni yẹn lọ́dọ̀ ni fa innama hisabu inda rabbihi ọlọ́run ni ìṣirò rẹ̀ ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run innahu la yuflihul kafirun olúwa ní kẹfìrí kò lè là ó ní kẹrù ẹnìyẹn ti ń dao kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba nìyẹn torí pé ọlọ́run ọba tó dá ọ òun náà ni kò kọ ẹnu rẹ sí mọ́jìkẹ́ nìkan tàn ọ́ kí mo gbé àdúrà tiẹ̀ bọ̀ wá àbí ẹnu tiẹ̀ kò mọ́ ẹnu tiẹ̀ ò lè dọ́dọ̀ ọlọ́run irọ́ ni gbogbo anybody náà ló ní aṣọ ìsọlọ́run ọba rẹ̀ torí pé ọlọ́run ọba náà ló dá ọ lọ́dọ̀ òun náà bóyá wọ́gán tó tún rẹ̀ tó ń sálọ̀ rẹ̀ nìkan pé bóyá àdúrà rẹ̀ gbàdúrà rẹ̀ wọ́gán ẹlòmíì kì í sunlé ní mùsùlùmí yóò máa wá gbígbàdúrà káàkiri ni mi ò mọ ibi tí o fi gbígbàdúrà sí tó ń wá káàkiri so inshàlá màá sí ojú òpó kalẹ̀ nọ́mbà tí ẹ máa pè mí sí nísìnyí òun náà ni zero eight one zero eighty five zero one thirty seven zero eight one zero eighty five zero one thirty seven so fún ẹni tí ó bá ní ìbéèrè àbí àkíyèsí wọ́n pé abẹ́ kìín náà ní dákun wàlékùm salam naam bóyá kẹ́kọ́ nídìí rédíò yín. wàlékùm salam. ẹ kú ètò náà. alhamdulilah. ọlọ́run níjọ́ bàjẹ́. allahumma amin. ọlá àti tóbi anabi muhammad. ẹ wọ́n lè <laughs> naam mo ń gbọ́ yín. orúkọ mi abdulrasaq ẹlẹ́mọ̀sọ láti adábàtà rẹ̀. ṣáà ti mọra yìí náà ni naam ẹ káàbọ̀. <laughs> naam. ní mo mo fẹ́ béèrè béèrè lọ́dọ̀ yín ni. naam. ẹni tí mo kàn fẹ́ béèrè lọ́dọ̀ yín ni pé séèyàn lẹ́tọ̀ọ́ àti lè lọ sí ibì kan pé wọ́n bá yàn yẹ nǹkan wò àbí kí wọ́n fún yàn ní nǹkan pé kéèyàn lò séèyàn lẹ́tọ̀ọ́ àti lè èèyàn lẹ́tọ̀ọ́ àti lè ṣe. tọ́ ọlọ́run bá aṣọ yín lẹ́sàn-án rẹ̀ ìbéèrè ìbéèrè tó dáa ni ṣe rí a ti sọ síwájú ẹnìkan kan ọmọ tó pamọ́ o ẹni tó lọ lè bá kò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí òun lẹ́yìn ìṣẹ́jú kan so ìyẹn lọ lè báyàn kí ẹ bá mi yẹ nǹkan kan wò ntẹ anabi sọlọ sọlọm ti fún wa ní nǹkan tá a ṣe tí ọba fẹ́ ṣe nǹkan kan tí ooru olójú àbí ọmọ bí ó ṣe lè rí anabi ni anabi ni kéèyàn oyin anáfìlà méjì kí o sì sọ fọlọ́run pé kọ́ dáhùn kó kó gáàdì yẹn wàlẹ́kùn ẹ káàbọ̀ ẹgbẹ́ tó ní pẹ́ pàdé bẹ́ẹ̀ ẹ̀rá kun dege dege ka nin bɛ nin de. naam kani bɛɛ b'a ye nin to diɲɛ lɔ to diɲɛ bɛ nin y'o to yen bilon ma. daadaa sɛn kɔmi sa. ok dɛmɛ bɛ nin y'o diɲɛ daadaa. k'e wa ba dege. wa jɛ k'e bɛ s'a ma bi. wa kunlɛ fun o wa o t'a fɔ siɲɛ. ok k'e y'a bɛ kunlɛ. dɛmɛ o si to yen bilon ma i wa kunlɛ fun ɛrɛ kun sɛn kunlɛ ɛrɛ kunlɛ so ɲɛsɛ yɔrɔ ẹgbọ́n fọ́ọ̀sì yẹn ni kò wá sọ̀kan yẹn. sẹ́ẹ̀rì tán pè ní fọ́ọ̀sì tán pè ní fọ́ọ̀sì ó ní kán síyàn lù kán lù kán fẹ́ pa ẹ̀ ti ń jẹ́ fọ́ọ̀sì nù kán lù yàn kán fẹ́ gbẹ̀mí yàn ti ń jẹ́ fọ́ọ̀sì nù àmọ́ pé kúlẹ̀ kó mọ pariwo mọ́ wọn náà dùn ọmọ wo ni ìwọ lọ́lọ́run ni ó dùn ọmọ wò ni so inshallah ọ̀rọ̀ padà wá síbi ọ̀rọ̀ kúnlẹ̀ mú sọ́njọ́ ní pé kò sí bá a ti fẹ́ sọ̀rọ̀ súnà ń lù lọ́rìn yìí tá a ní fẹnu kan ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ bíyìn láì tààlà tó bá di ní ọjọ́ mẹ́jọ á máa pàdé pẹ̀lú ògo Ọlọ́run ọba àwa tí a bá fẹ́ pè mí a lè pè orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine Abdulfatah Sarumina ni ó ń kí wa inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ á máa pàdé